بالله من الشيطان الرجيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاء لك من العلم ما لك ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعيدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا أن طهر بيتي للطائفين والعاكفين وركع السجود إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له من يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم قفوا ọba tí ó ṣe ní rọrùn fún wa débi tí a bá rọmdọ́nù dé ní òní òní ni rọmdọ́nù di méjìdínlógún abẹ ọlọ́wọ́n ọba èyí tí ó ṣẹ́kù náà kọ́lọ́wọ́n ọba kí ó ṣe ní rọrùn fún wa èyí tí a ti gbà síwájú yìí kọ́lọ́wọ́n ọba kí ó gbà ní ìbáàdà fún wa tafsirul Qur'an tí a ń bá lọ níbi tí a kà lónìí òun náà ni àyà. Aya... ogún àti ọgọ́rùn ẹni kí one hundred and nínú suratul baqara olùwọ́ba walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi' millatahum kul inna huda allahi huwal huda ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọkọ̀jú ọ̀rọ̀ sí anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé ọ̀rọ̀ yìí ó jẹ́ yẹnì khassa lẹ́nàbí sallallahu alayhi wa sallam ó jẹ́ ṣà fún anabi nìkan subakana ó ń jẹ́ ọ̀rọ̀ àpapọ̀ fún gbogbo àwa mùsùlùmí yòókù kò kí ń ṣe pé ìdájọ́ yìí tí àbí ìtọ́nisọ́nà tí olúwa bá ń ṣe fún ànábì àbí ìfurama ọ̀rọ̀ tí olúwa bá ń ṣe fún ànábì sallallahu alaihi wasallam nínú àyà yìí táwa ní ànábì nìkan náà ni ọba wí. olúwa ní walan tarda ankal yahudu walan nasara àwọn yahudi àti àwọn nasara yẹn àwọn jew àti àwọn christian walan tarda anki olùwà ń sọ fún anabi pé láéláé n ò lè yọnu sí wa anabi n ò ní fẹ́ràn rẹ kan fẹ́ ọ ní ìfẹ́ àfẹ́dínú kúrò tí wọ́n bá ń bá ọ ṣe jù bẹ́ẹ̀ lọ èyí yóò bá lóun fẹ́ fẹ́ràn wa anabi sallallahu alaihi wasallam nífẹ́ àfẹ́dínú ní tí kú mbẹ́ náà ni pé yóò gba Islam yóò kù nínú. No ẹ̀sìn yahudi àbí ẹ̀sìn nasara olúwa ní hatta tattabi'a millatahum ntí ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n tó lè fẹ́ràn wa nábì òun náà ni kó fi islam kalẹ̀ kó wá tẹ̀lé ẹ̀sìn tiwọn àbí kó wa máa ju islam rẹ kalẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ kó máa fi ẹ̀sìn tiwọn wọnú islam tiẹ̀. الإمام ابن كثير رضي الله عنه أو رحمه الله وليست اليهود وانتم وباوينك وليست اليهود يا محمد ولا النصارى براضية عنك أبدا قل أني سريع ويهودي يا محمد والنبي ولا النصارى أي آه، النصارى ليست براضية عنك n ò lè yọ́nú sí wa nábì n ò lè fẹ́ràn rẹ fàdá tọ́lẹ̀bẹ̀ máa yurdihim wa yuwafiquhum ọlọ́ni wa nábì fílẹ̀ ìmọ̀ wá ìyọ́nú wọn àti ìmọ̀ wá ìfẹ́ máa ṣe dọ́gbadọ́gba pẹ̀lú wọn wípé báwọn ṣe rí náà làwọn náà fẹ́ rí bí wọ́n ṣe ń ṣe làwọn náà ṣe fẹ́ ṣe àbí afẹ́ ká dá lọ́dọ̀ wọn so àbí n tẹ́ ń ṣe ń àwọn náà fẹ́ tẹ́wọ́ gbà irú eléyìí ẹ̀kọ́ ńláńlá náà ni ó jẹ́ fún àwa mùsùlùmí káfílọ̀ lè mà ipe àwọn yahudi àbáwọn nasara ẹni pé àwọn christian àbá tàbí àwọn jew ń lè nífẹ̀ẹ́ sí ẹni tí bá ń jẹ́ mùsùlùmí gbàtẹ́yìn ti mà tọ́lọ́n ti ṣàlàyé bí wọ́n ṣe rí fún wa yìí àwa náà gbọ́dọ̀ wá ṣe kí ni ká mọ̀ wọ́n ká mọ ipò tí olùwọ́n bá tọ̀ wọ́n sí olùwà wa ń sọ ẹ̀yàn ní mọ́mí ní kẹsìrì wa ń sọ fún wọn pé waqbil ala talabi ridallah ìpè ọlọ́run sọ fún ànábì pẹ̀lú àyà yìí ni pé kọjú sí ìyọnu ọlọ́run ní kọ́mọ wá mọ́wàá ọ̀nà àwọn yahudi àwọn nasara kàkiri. fi du'aihim ila ma ba'athaka Allahu bihi min al má sọ pé ọfẹ́ sáfẹ́ wá gbogbo ọ̀nà tó fi pè wọ́n pé kí wọ́n kú ní ojú ọ̀nà títí tí wọ́n ń ṣe ikọ̀ fẹ́ fà sínú Islam kọ́ wá ní gbogbo ọ̀nà náà lọ́wọ́ wá pẹ̀lú wọn tó bá ti pè wọ́n tó ṣàlàyé fún wọn pa wọ́n tì àmọ́ pé ya ẹja àjọ máa ṣe papọ̀ ẹ àwọn ní ojú kíní kan kalẹ̀ ojú kíní kan nínú tiwa náà kájọ wa máa ṣe papọ̀ ànábì ní eléyìí ọ̀bà ibi láti mà ipe àṣìṣe ńláńlá tó tóbi jù ni kéèyàn máa sọ̀rọ̀ kọ́ wa máa ní ọ̀fẹ́ máa kárì àwọn christian ọ̀fẹ́ máa kárì wọn àlọ́ǹgì ọ̀rọ̀ rẹ tó ń sọ tó bá wọn sọ̀rọ̀ kọ́ wa máa ní ẹ ẹ̀yin christian sẹ́yìn náà ń gbọ́ tí ń sọ yìí kí ló kàn án ńjò làwọn ń sọ pé ńjò ni mùsùlùmí ń gbọ́n táwọn ń sọ rí kò sí ń tọ́kàn wọn sobí yìí ni yóò ti ma ìròrí burúkú sí àwọn kan wọ́n gbé kalẹ̀ àwọn tó ń pè ní Ikhwanul Muslimun Ikhwanul Muslimun àwọn ènìyàn tí ẹ bá rí wọn ẹ rí i pé wọ́n ń farajọ ní súnà wọ́n lè ní ṣòkòtò wọ́n lè nírùngbà kódà àwọn ìyàwó wọn lè máa lo hijabu àbẹ́tẹ́ bá rí ìròrí wọn ìròrí tó takò ìròrí ti al-sunnah wal jama'a ni ẹlòmí lè máa wọ pé ìwọ ní ń jẹ́ Ikhwanul Muslimun àkòsí wọn yà yìí ipe ní Cairo ni wọ́n wà yẹn ní pé Egypt ni wọ́n wà irọ́ o wọ́n ń bẹ ní Nàìjíríà dáadáa àwọn ojú àwọn àwọn ojú àwọn ojúgbà àwọn àbí wọ́n ṣe máa ń pè àwọn aṣojú wọn wọ́n ń bẹ nírọ̀rẹ́ àmọ́ ìṣe sí wọn ni pé wọ́n á máa pa orúkọ dà tó bá ti dé àyè kan wọ́n pa orúkọ wọn dà so irú wọn ni wọ́n wà nílẹ̀ yìí àwọn ní TMC wọ́n bẹ Nàìjíríà àwọn ní tàdọ́múnù àwọn ní tàáwúnù tẹ́bá dé ọ̀nà north lọ́nà ilẹ̀ haúsá àwọn ni harakatu tajdid àwọn haúsá nù ìròrí àwọn ikhwanul muslimuni nìyí ìròrí yẹn ni wọ́n gbé lórí kí ni ìròrí òun ìròrí yẹn náà ni pé a gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tá a fi lọ lè penetrate ìjọba lẹ́yìn náà tán bá ní àǹfààní àti máa sọ̀rọ̀ ní àwùjọ ìjọba ni wọ́n máa criticize gbogbo wa ẹlòmíì lè má sí nínú àwọn ẹgbẹ́ tí mo dárúkọ yìí àmọ́ wà níbẹ̀ ní ìròrí fikiriyan ní ìròrí ẹni tó bá ṣe pé gbogbo ọ̀rọ̀ tiẹ̀ láyé kò sí ntọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ tàwíìdì páwọn èèyàn ń ṣẹ́ bọ́ kò sí ntọ́kàn páwọn èèyàn ò ṣe ìbádà yìí dáadáa títí máa ń kàn náà ni pé a ìjọba máa ń ṣe ń ṣe àbòsí ìjọba ìjọba ìjọba ìjọba tó bá gbọ́rọ̀ lọ tó bá gbọ́rọ̀ bọ̀ eré ìjọba ni ó darí rẹ̀ lélẹ́rí irú ẹni yẹn ẹni lè má sí nínú àwọn ẹgbẹ́ tí mo dákọ̀ yìí àmọ́ ń bẹ pẹ̀lú wọn ní ìròrí sọ̀rọ̀ eléyìí irú wọn ni ìmọ̀ wa ń tẹ́ wọn lọ́rùn ipe táwọn fi penetrate islamic government táwọn fẹ́ ṣe wọn àbí táwọn fi wọnú ìjọba wọn gbogbo ọ̀nà náà ló fi tí àwọn lọ́rùn kọ́dà táwọn bá pa táwọn kó ẹni tí kò kí ń ṣe mùsùlùmí táwọn kó papọ̀ nínú àwọn kọ́ ìdá tí wọ́n gbé kalẹ̀ yẹni pé wọ́n ní àwọn principle kan nínú ẹgbẹ́ wọn wọ́n máa ń sọ pé nata'awanu fi mattafaqna alayhi ntí ọjọ́ pa gbogbo àwọn mùsùlùmí papọ̀ àjọ máa ṣe ẹni pé àjọ máa kírun àjọ máa gbàwẹ̀ ó ní àmọ́ tá a máa jọ ń ṣe papọ̀ ń wàyà àìdúró báyìdúnà báyìdọ́ fi mọ̀tẹ́lẹ́fúnà fìhì ó ní níta bá wá ń yapa ẹnu sí aparawati àní máa àfúnra wa lẹ́skíwùsì àní máa kìlọ̀ fúnra wa torí pé kí ni tá bá ti ní pé a mọ̀ sọ pé lágbájá òṣèdá làkàṣègbè òṣèdá ìkójọ táwọn fẹ́ kójọ ohun àwọn ò ní rí ṣe má ṣé wàá rí kọ́ ìdá burúkú yìí nata'awanu fi mattafaqna alayhi wa ya'dhur ba'duna ba'd fi maktalafna fi kọ́ ìdá yẹn wá gbé wọn débi pé ọ̀tẹ̀ wọn lọ́rùn kan máa láwọn ń wá ọ̀nà táwọn fi penetrate ìjọba káwọn sì kó ẹlẹ́bọ káwọn kó christian káwọn jọ máa ṣe papọ̀ ẹnìkan bẹ inú ẹni tó ní ìròrí yẹn lérí náà ni àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń súnmọ́ àwọn àfàtánjá àfà súnà wọ́n ń pè àfà yẹn ní Usama al Usama al-Qusi ọmọ Egypt náà ni ó súnmọ́ àfà súnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ó kéwú lọ́dọ̀ wọn gbà tó yá bírí ní lórí rẹ̀ kàn yìí níjọ́ kan nínú nẹ́ẹ̀tì mo ti rí ó dìdì lọ sí chọ́ọ̀chì látara pé kíni òun sáfẹ́ káwọn kárí àwọn àwọn tí kì í ṣe mùsùlùmí káwọn kárí wọn àlọ́ penetrate government so tóbi di pé àwọn jíwù àwọn àwọn christian yẹn gangan àwọn gan sọ pé ah àwọn òrírí eléyìí rí àwọn òrírí eléyìí rí eléyìí wọn ni ada awal tarikh fi tarikh Misr ipe eléyìí ni àkọ́kọ́ ìtàn nínú ìtàn Misr ipe ẹni tó jẹ́ àfàlànlá wá wá sínú chọ́ọ̀chì àwọn so kí ló bá débẹ̀ ìròrí pé asáfẹ́ kárì àwọn èèyàn everybody along ẹ̀rí pé irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa yìí kí wọ́n sọ̀rọ̀ lérí rédíò kọ́ wa mọ ní pásítọ̀ àwẹ̀dá mọ̀ ń gbọ́ mi kílọ̀kan kílọ̀kan pásítọ̀ àwẹ̀dá pẹ̀lú rẹ̀ ẹ́ ńjọ́ lòun pè ọ́ ńjọ́ lòun pè ọ́ sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ tí ń pè ọ́ rí wàláì bẹ́ẹ̀ pé ọmọ nǹkan tí yẹn ń ṣe nínú eléyìí nínú ẹ̀sìn kí wọ́n ní pásítọ̀ ògún bí yìí ah ní gbọ́ mi bí ṣe sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ tẹ́sítì mi ẹ pè mí kí n gbọ́ ná kí ni kí ni sọ̀rọ̀ eléyìí ẹ wò ó náà lórí bá ń sọ fún wa yìí ṣé àgọ́ àyà yìí rí mọ́ ni. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم Olúwa ní ولا ترضى عنك اليهود ولا النصارى Olúwa ní àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ yìí adéyọ̀ kìíní yẹn christian àbáwọn Júù Olúwa ní wọn ò lè gbọ́ wọn ò lè fẹ́ràn rẹ̀ anabi sallallahu alayhi wa sallam bólúwa ṣe wá kọjú ọ̀rọ̀ yẹn sí anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ní ń jẹ́ pé ìdájú kan ọ̀rọ̀ sí gbogbo àwọn tá à ń jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ yé wa wípé àwọn ẹni wọ̀nyí ọlọ́run ti ṣàlàyé wọn fún wa àmẹ́lẹ̀ kò túmọ̀ sí pé ká wá bá wọn jà o bí ká wá bá wọn ká máa bá wọn jagun tó pé tá bá ti rí wọn á ní wàhálà bẹ̀rẹ̀ ẹ wà nabi sallallahu alayhi ẹ wo tòun ti bọ́lá wọn ṣe sọ fún ànábì yìí náà ipe àwọn ẹni yìí wọn ò lè nífẹ̀ẹ́ sí ọ ṣùgbọ́n ọ̀nà náà la ànábì sallallahu alaihi wasallam ló sì fi gbọ́ àyà yìí yé àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ànábì ní ìbáṣepọ̀ ọ̀rọ̀ ayé pẹ̀lú wọn ìbáṣepọ̀ ọ̀rọ̀ ayé pẹ̀lú wọn bóyá bí kó bá wọn transact business wọ́n jọ ń ta kódà wọ́n jọ ń bára wọn yáwó anabi sallallahu alayhi wa sallam mata wadiri ihu mara'unun indal yahud anabi kú aṣọ tánabi máa ń fi ń jagun tó jẹ́ aṣọ irin bí kí ni bulletproof anabi mú ó sì lọ́ọ́ fi yá owó lọ́dọ̀ yahudi kan àmọ́ bá anabi ṣe ń bá wọn ṣe yìí anabi ò jẹ́ bá wọn ṣe nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí lélẹ́yìí bí mùsùlùmí ṣe máa rí nù kò sí tó burú kéèyàn bá wọn rà kéèyàn bá wọn tà káwọn náà rà lọ́dọ̀ yẹn káwọn náà tà lọ́dọ̀ yẹn ní nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé àmọ́ tó bá di kọ̀ọ̀rọ̀ ẹ̀sìn a yẹn gbọ́dọ̀ jìnnà sí wọn kéèyàn máa ń dùn nítòsí ọ̀rọ̀ rárá gẹ́gẹ́ bí alimami Ibn Kathir gẹ́gẹ́ bá ṣe ṣe àlàyé sọ pé mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra fún wọn torí pé kí ni òdodo tí ń bẹ lọ́wọ́ mùsùlùmí yẹn gangan ní làwọn kórìíra tẹ́ bá rí ẹni tó bá gbé ẹ̀sìn wọn lójú tààrà kódà tẹ́ bá pa ẹran léyà kò ní jẹ lẹ́nu tó ipò gbọ́ ẹ̀sìn ẹ̀sìn wọn yé tó gbé lójú tẹ́ bá fún kò ní gba ẹran léyà kò ní jẹ lọ́wọ́ yín bẹ́ẹ̀ làwọn náà ṣe mà ipe àwọn kankan ń bẹ ní àwọn tó máa ń jẹ ẹni tó gbọ́ Islam yé àjẹ́ fi lólé yìí lọ wọn ò ní fi lọ ẹni tó bá rí kó gbọ́ Islam ẹni tó bá rí pé kò gbọ́ Islam yé. wọ́n fi lọ sẹ́nu àwọn èmi làwọn eh, pásítọ̀ sikiníkà àwọn kìlọ̀ rẹ̀ nípa ọkùnrin yóò gbé ẹ̀sìn wọn yé ìjọ wa ń pè wá káwọn bọ́ dá sí àwọn kìlọ̀ rẹ̀ ni toró yí àwọn àwọn sì mọ ìyìn táwọn pílánì fún mùsùlùmí eléyìí olùwọ́ba inú wọn ò ní yọ́ láyé àbíkọ́ ẹ̀ mọ́ kó wọ́n rí pé ẹ̀ ti ń ìlànà tàwọn tẹ́ẹ̀bá tí wọ́n ń tẹ̀lé lánàá tí wọ́n ń ẹ̀hẹ́n inú wọ́n rọ àmọ́ dùn pé àti rí wọn mú àti rí wọn mú. níbí láti rí i pé èèwọ̀ ni kí mùsùlùmí kọ́ kọ́ ṣe àwọn christian àbáwọn jew níbi ìṣesí wọn pàtàkì jùlọ níbi ìṣẹ̀sìn kó sì pé ìwọ́n wò sùn èyàn ò rí ẹ̀sìn sìn má èyàn máa lè ń wo bí àwọn kírísítẹ́nì ṣe ń ṣẹ̀sìn tẹ bá sì wá wò lónìí tí ẹ bá fojú sóòkò tí èyàn wo ìsìláàmù dáadáa lẹ́yìn tó bá gbọ́ ìsìláàmù yìí èyàn ò rí pé ọ̀gọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí náà ló ti di ẹ̀sìn kírísítẹ́nì tán ó ti dìde sí àwọn kírísítẹ́nì ní ọ̀pọ̀lọpọ̀ wọn tí ẹ bá fojú wò dáadáa abẹ́ni tí kò bá jókòó abẹ́ni tí ò bá gbọ́n tí ń jẹ́ islam gangan yé kóró lè máa wọ pé ìwọ̀n ọ̀kọ̀rọ̀ òun wa ń sọ yìí kí àwọn mùsùlùmí àti wájú àwọn àwọn kírísítẹ́nì wàláhì tí ẹ bá wo tí mùsùlùmí ń sẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ yóò rí i pé àti di mùsùlùmí ti di kírísítẹ́nì tán wọ́n ti di jíù tán ẹ̀yìn kí n máa mú lápèjúwe àwọn kírísítẹ́nì àwọn ni wọ́n máa ń ṣe ọdún christmas ìyẹn ni pé ayẹyẹ àjínde Jésù àwọn ni wọ́n ń ṣe ṣùgbọ́n tó yá mùsùlùmí náà ní àwọn náà máa ṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì ànábì ọmọ àwọn sọ̀hábà ọmọ gẹ́gẹ́ bí Jésù náà ò ṣe mọ́ tí ń jẹ́ ayẹyẹ àwọn kan náà kàn dálẹ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ làwọn náà dá mọ́lúdì kalẹ̀ ẹ wo ǹjẹ́ kànáńgbọ́n táwọn fà fúnra wa níbi ọ̀rọ̀ mọ́lúdì sókéré kò kéré sọ́yẹ káàmù sọ́yẹ kí fanfo tiẹ̀ lé wálé rí nǹkan òun ntí ò sí ọgọ́rùn ọdún kìíní ọgọ́rùn ọdún kejì ọgọ́rùn ọdún kẹta ọgọ́rùn ọdún kẹrin náà ni ẹnìkan kó dìde ló wá ní òun ó ṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì látara kíni ọlọ́lẹ̀ ọlọ́lẹ̀ wò pé àwọn yahudi máa wọ́n ṣe mòlúdì Fatima wọ́n ṣe mòlúdì Annabi wọ́n ṣe mòlúdì Ali wọ́n ṣe mòlúdì Hasan wọ́n ṣe mòlúdì Hussein mòlúdì márùn náà máa ń ṣe láàrin ọdún so ìgbà tó yá kíní yìí lọ́mọ ìsìláàmù tó pé tẹ bá lẹ fẹ́ yá kò lára rẹ̀ fìtínà wàhálà lẹ́mọ̀ fà bẹ́ẹ̀ wá gbogbo tí ń jẹ́ àdáadáa lè ṣe rí nínú Islam tí mòlúdì nù bẹ́ẹ̀ náà ni ìpariwo ṣe zikiri àwọn sọ̀hábẹ́ ọmọ àwọn tábì wọn ọmọ anẹ́bísọ̀ ọmọ àwọn ni wọ́n ní à ń pariwo à ń pariwo yìí lọ́hùn so mùsùlùmí náà ní àwọn náà ti di bẹ́ẹ̀ tẹ́yìn máa ń ṣàlàyé fáwọn yẹn pé rọ́ọ̀ kò rí báyìí ni ẹfẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ká kóra ni jọ pé yọ àdúrà dé ẹja kóra wájọ kódà ká lọ máa gbé àdúrà báyà fífọkẹ́balẹ̀ so àwọn christian ni wọ́n ní mùsùlùmí ti gbà á mọ́ wọn lọ́wọ́ ẹ tó wò ọjọ́ sunday ọjọ́ jímọ̀ ni mùsùlùmí ni làwọn ń ṣayẹyẹ lókàlùkù ọ̀wọ́ sọ lẹ́jáde gbélé ńlọ àlọ́jímọ̀ ní ìsìn tó wá pé kò bá mọ̀ sí pé à ń pariwo fúnra wa báyìí à ń rẹ́ni pariwo fúnra wa báyìí àwọn nọ́sípàtì kọ̀ríbù tó bá yá ẹ̀yà wọn ti nínú ìsìláàmù ẹni hmm, ọba ìsìláàmù hù láti lẹ̀ ni tẹ́bá sì wo ogún ọdún sẹ́yìn ní ìsìn kí ti ẹni ogún ọdún só ti pogun ọdún ni kò tó bẹ́ẹ̀ tẹ́bá wo bí fifteen sẹ́yìn ní ìsìn ẹni pé kò sí ti ń jẹ́ báwọn ní ti ń jẹ́ lọ́sọ́láti kárìbù ojú wa nínú wọn fi dalẹ̀ ẹ fẹ́ ya ti tó bá dínú ìsìláàmù tẹ́bá pé ẹ̀rọ àwọn èèyàn ṣàlàyé kì áá kéléyè sára rẹ̀ so nkínábàdébẹ̀ ìṣesí àwọn Yahudi àwọn Christian náà ni báwọn Christian ni wọ́n ń jáde jọ Sunday wọ́n wá wọ́sọ wọ́n wá lọ so ìṣọ́ sunday sì sì ní àwọn ọmọ wa ò ní lọ school so báwọn sá máa ń lọ sí chọ́ọ̀ṣì ń ah kìnní yìí máa ń wú àwọn ọmọ wa náà ọmọ mi fẹ́ máa tẹ̀lé wọn lọ chọ́ọ̀ṣì ẹ ṣe darí àwọn ọmọ tí ń lọ lé kéwú ẹ mú wọn lọ lé kéwú ó sì wá jẹ pé ẹ wà ní àwọn náà tọ̀ yíò náà lọ́wọ́ jẹ́ káà náà dá nọ́sífàtì kalẹ̀ á bọ̀ wá ṣe bí wọn gangan يا حي يا قيوم ولا إله إلا لا يا ẹ mọ̀ bí orin àwọn kírísítẹ́nì gangan tó mọ̀ kọrin tó mọ̀ kọrin church tó mọ̀ agbádùn rẹ̀ tó mọ̀ gbádùn rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni so gbogbo wọn á jó wọn àwọn sọ̀rọ̀ fún wọn á jó tó bá tó ní ẹyẹ pariwo ọlọ́run ẹ sọ pé yálà wọn náà wá pariwo tó wọn ni ẹ̀rí bóun wá ṣe lòkè yìí ẹjẹ́ kó tó lókè sí inú ọmọ bí àwọn ọ̀tá ilé ọmọ fún àwọn ọ̀tá báyìí ni ah, ah. so ẹ dákun bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alayhi wa sallam nínú sahihul bukhari nínú sahihul muslim àtàwọn kutubu sunan mẹ́fẹ̀ẹ̀fà anabi sallallahu alayhi wa sallam sọ pé abi sa'id al-khudri ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé latatabi'anna sunana man ní sẹ́ni kọ́mọ̀ jẹ́ pé padà máa wá tẹ̀lé ìlànà àwọn tó ti kọjá yín àwọn tó ti ṣáájú ẹ ṣọ́ra yín wọ̀nyí mùsùlùmí anábì ni ẹ ṣọ́ra o bí ṣe ń wò yìí ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra ẹ padà fẹ́ máa tẹ̀lé wọn o tó yẹ pé ṣíburan bí ṣíburin ìka bí ìka ọwọ́ bí ẹ ṣe jura wọn lọ tí máa nà ká mi wí ìka kìí sẹ́yìn bá nà dédé ara wọn ni ó ẹ wà pèjúwe tánàbí ń filélẹ̀ ẹ̀rẹ̀ tẹ̀síbíù tó ní agbára ipe bí ìka iṣẹ́ jù ká lọ bẹ́ẹ̀ lẹ́yìn náà ó ṣe máa ṣe dọ́gbadọ́gba pẹ̀lú àwọn kírísítẹ́nì anábì tó ní wà dìrọ́ àǹbí dìrọ́ ìn àti bí apá ìlú ìgbọ́hún kan bí ṣe máa ń ṣe dédé ìgbọ́hún kejì tẹ́ gbé gbọ́hún yìí kalẹ̀ tẹ́ gbé gbọ́hún yìí ti dédé ara wọn ni ó ṣe yẹ̀wúdí ni ẹ̀yin náà ó sì àbí nàṣọ́rọ́ rèé ẹ̀yin ẹ̀sìn mọ̀ mùsùlùmí ni ṣe dédé wọn tẹ́ẹ̀ni rí yàtọ̀ láàrin wọn mọ́ anabi ní ọ̀rọ̀ mùsùlùmí ó burú débi pé lẹ́wùsálẹ̀kú jùhùrà dọ́bìn tàbílẹ̀ rí wọn pé wọ́n ń wọnú ihò ihò agilintí àbí ihò ihò kọ̀kọ̀ táwọn yahudi ń wọ bẹ̀tẹ́ níbi tó kù ní ìsìn láti mọ̀ sẹ̀sìn inú ihò kọ̀kọ̀ ni anabi ní lasalaktumu ẹ̀yin náà ó sì bá wọn wọ bẹ́ẹ̀ ẹ bá wọn wọ bẹ́ẹ̀ Abu Sa'id nígbà tí anabi ń sọ̀rọ̀ yìí kulna ya Rasulallah àwọn ní anabi aliyahudu wa nasara sáwọn yahudu àti nasara ló ń sọ anabi ní faman tani wọn sọ tí ìbá sàwọn náà àwọn náà ni yẹn ni pé kẹ́ ẹ níbi ìmọ̀ kọ́ṣe wọn ìmọ̀ kọ́ṣe wọn pé ìsáfẹ́ rí bí wọn bákan náà ẹ̀rí kọ́ náà wọ́n ní kul inna hudallahi wal huda ah, ah. ìlànà tó lọ́nà kalẹ̀ fún yín òun nìlànà ẹ̀ kó wù yín lànà yahudi lànà nasọ́rọ́ títí mi tẹ́mi anabi sallallahu alaihi wasallam mú wa òun lọ́ ẹ̀ wù yín kèé àwọn èèyàn àfìlànà àwọn nasọ́rọ́ àwọn kírísítẹ̀nì àwọn jíù náà ni wọ́n máa wu mùsùlùmí bẹ́ẹ̀ sì ni eléyìí léwu fún mùsùlùmí kó jẹ́ pé ìlànà wọn lèèyàn máa tọ̀ tẹ́ bá tó wọn mùsùlùmí lónìí ara àwọn ọ̀nà tẹ́ fi mọ̀ pé mùsùlùmí ti di Yẹhudi tán mùsùlùmí ò lè gbélé rẹ̀ sàdúrà kó jòkó ńlẹ̀ rẹ̀ kó mọ̀ sàdúrà irú yóò láwùjọ wa yìí ẹ mọ̀ rí ń pa nǹkan láwọn amínà ẹ dákun sẹ́sì Islam náà lélẹ́yìí amínà wọn ò wọ́n jọba fẹ́ jọ ìwọ̀n wọn ló mú ẹja gbígbẹ ó mú lọ ṣé awo lẹ́ ń ṣe ni àbẹ́wò ẹja ìgbẹ́rún ló lè fi jọ́yìn wọn ẹ̀yà kanu àwọn kan làwọn jákèmọ́ọ̀lù òní gbélé ọmọ zi lásùbà àwọn kiri lọ́nu ìdákun eléyìí wàlá ìlànà àwọn kiri yóò ni ìlànà àwọn kírísítẹ̀n ni àwọn oníwọ̀n yóò jòkó nulẹ̀ wọn bẹ̀ lọ́hùn àfi kí wọ́n dé àwọn àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ́yìn ara àwọn ìlànà tí mùsùlùmí tún lè tún kọ́ sí yahudi ìmọ̀ wá eré òkè káàkiri wàláhì tẹ́ bá rí níjọ́ kan ni mo lọ sí ọ̀nà gáràjì ọ̀fà mo wá ọ̀rẹ́ mi kan lọ́bẹ̀ òkè wá ń bẹ níbẹ̀ tẹ́ rí mo ṣe bá àwọn kiriyó mo ní hẹ́ẹ̀ àṣẹ mùsùlùmí ń ni kí ọmọ ilé yẹn lè rí àpáta lọ lè sàdúà alókè sóbí lọ nípa òkè sóbi òun ga sókè ó súnmọ́ náà nǹkan òun rẹlẹ́ yìí ìlànà àwọn Yahudi àwọn Nasara ni kódà àwọn míì ibẹ̀ náà máa ń gbé yóò di pé àlìjẹ̀nú àlìjẹ̀nú orí òkè yóò arọ́ nù wọ́n sún wọn wó sùn wọ́n lè wọ́n ní àwọn rìnà sáwọn èèyàn káàkiri ṣùgbọ́n eléyìí ìlànà Christian ni kìí sí ìlànà mùsùlùmí so bákan náà lára àwọn ìṣesí kódà níbi ìmìnì mọ́wàhàrù kárí yẹ̀ báyìí ó pé mùsùlùmí kan rí òun ní rí bá nàbí ṣe ní kárí ó pé ju kí kò ní dùn mọ́ mùsùlùmí àfi kan rí gẹ́gẹ́ báwọn Yahudi ṣe máa ń rí báwọn Nasara ṣe máa ń rí ní ó dùn máa kí mùsùlùmí ó fi irun gbọ̀n kalẹ̀ kó fa kó máa gé irun imú rẹ̀ lọ́lẹ̀ kò ní tẹ́ mùsùlùmí lọ́rùn kódà ẹlọ́pàá ẹlòmí ọlọ́mọsá tú okun èsùkò lára àwọn èèyàn àgbàlagbà míì jọ́kẹta jọ́kẹta ní wọn fa irungbọn rẹ̀ kò ní fẹ́ rí anabi sallallahu alayhi wa sallam ó ní wọ́n fẹ́rù lèha anabi ní aṣàwárìbà ibòmí ò ní ẹ máa fa irun mú ẹ fa lọlẹ̀ yányán ibòmí ò ní ẹ rọra máa gé ẹ máa tírímù irun mú ní tiẹ̀ anabi ni khaliful yahuda wal majusa kẹ́ẹ̀fì yàtọ̀ sáwọn yahudi àwọn tẹ́ bá wọn mùsùlùmí lónìí kó ní irun mú pé yóò adá mú sí báyìí irun gbọ̀n yóò adá mọ́rin yóò fẹ́ ju ẹlòmíràn wọn fẹ́ dàgbà sí tọba lọ tọba ní pé ojú orí rẹ ń lókè tó ló fẹ́ kí àgbọn hàn bọ́pẹ́ bọ́ bá yá yọ padà hàn náà ni kò ṣeé ṣe ṣẹ́rí mo ṣe mọ lójú orí yìí kọ́nà ló ọmọ ní ah ah ó sì dára pé ojú wa lọ kọ̀ ọ̀dà bẹ́ẹ̀ kankan kọ̀ ọ̀dà bẹ́ẹ̀ kankan ẹni tó bá ti dáhà mẹ́wọ̀n pé ojú eléyìí kéré ọkàn ní irùngbọ̀n ni eléyìí eléyìí ti gbó kọ́nà ń fa irùngbọ̀n ni torí ẹ̀kẹ́ òhun jọ tó ya yá apá wẹ́ẹ̀rì gbogbo àwọn ara tẹ́wọ̀n rẹ̀ ara yóò jọ ara yìí fa lẹ́yìn ká ojú eléyìí ojú eléyìí yọ̀ǹgì o ọkàn nìran ni. so ìṣesí àwọn Yahudi àwọn Nasara ni mùsùlùmí gbọdọ̀ jìnnà sí bákan náà kí wọ́n máa ṣọ̀ṣọ́ bí ọ̀ṣọ́ wọn bí ọ̀ṣọ́ àwọn Yahudi àwọn ó burú fún mùsùlùmí débi pé irun rẹ̀ ó fẹ́ kírun atọ́kùnrin atóbìnrin wọn aláwọn ń ṣe jẹ́rì àwọn ń ṣe jẹ́rì kí irun yẹn bá lè rí bí irun èbó wọn làwọn ń ṣe pẹ́mì kí irun yẹn bá lè rí bí irun èbó wọn làwọn ń ṣe sporting waves kí irun yẹn bá lè waves bí irun èbó ọlọ́run bá tó da yín ọmọ ọmọ bó ṣe dún ní kálukú kódà ó tó wọ́ọ̀sì bẹ́ẹ̀ lómi dèjì pé ó lọ fẹ́ rí bí èbó yọmọ bóra yọmọ bóra torí pé ó fẹ́ pupa ẹ̀wọ̀n arí èbú kan rí ní ọ̀gá kó wá ní èmi náà di dúdú àrírí so ọlọ́wọ́ba tó sì dá wa alladhi khalaqa fasawwa laqad khalaqna al-insana fi ahsani taqwim olúwa ni mo ti dá yín níbi àwọ̀ tó dá náà nu mo ṣe wù mí ni mo ṣe ní kẹrí yẹn so gbọ́dọ̀ eléyìí mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra láti fẹ́ máa ṣe bí wọn níbi ìṣọ̀ṣọ́ ìṣọ̀ṣọ́ bí wọn náà ni ẹlòmí wọn lè múlẹ̀dì ó kò sójú ó tó tọ́ ètè kété wọn kó rí ètè ìbò gbọ́dọ̀ náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi mú ògì lóyè pé ó dà sí ó bù gbogbo ètè ni gbọ́dọ̀ eléyìí kìí ṣe lànà mùsùlùmí ẹlòmí náà ìkànnà yóò tún lọ lè pààrọ̀ ìkànnà rẹ̀ kó fẹ́ kẹ́ ìkànnà ń kó rí bí ìkànnà àwọn ìbò kò ṣe sàràsàràsàràsàrà ah gbọ́dọ̀ eléyìí wàláhì ànábì ṣọ́ alára ń bẹ̀ ṣùgbọ́n kan náà irú ẹ̀ náà níbi wọ aṣọ náà ẹlòmíì ó gbádùn kọ́ mọ́ wọ aṣọ àwọn yahudi aṣọ ànàsárà yóò wọ ṣẹ́ẹ̀tì kò tó wá ní fi ntí ẹ fi dààmú pé ń hmm, mùsùlùmí lélẹ́yìí tó bá wọ ṣẹ́ẹ̀tì ó sì fi fìlà lé e. so ọ ṣe kí ni ó dojú ti ìmúra wọn nu ẹlòmíì ọ̀rọ̀ lè gbọ́ kóòtù wọn ṣẹ́ẹ̀tì ẹni tí mo ń pààyàn lẹ́yìn jù àwọn tó bá jẹ́ oníkéwú <laughs> tó yẹ pé arabist ní bá arabic ló ṣe bá ọlọ ìdádí ọlọ sanawi ọwọ́ rí diploma lọ ọwọ́ diploma pọ̀ sí yunifásitì ọ̀rẹ́ sí arabic kò dé secondary school rí o yóò wá bẹ̀rẹ̀ kí ni yóò lè ra kóòtù yóò wá fún àwọn fún mọ́rùn káàkiri yóò wá fún àkíní ah, wàhálà rẹ̀ arabic ni ọ̀ yóò wá báyìí nú jẹ́ tẹ́wọ́ rí àwọn medical students wà lẹ́ẹ̀mọ́ rí wọn àwọn jàlámíà káàkiri àbọ̀kọ̀ ah, ìwé kọ́ òun ni òpin ìwé ni medical standard àwọn àwọn tó ń se medicine lásìkò yìí òpin ìwé nù àwọn gẹ́gẹ́lẹ́ wa rí wọn wọ́n mọ̀ wá ṣe kéde wọ́n mọ̀ wá wọ wọ́n mọ̀ wá wọ jàdàmíà kí ẹ̀ wá ní dáhùn mà tẹ bá gbọ́kọ̀ sọ̀rọ̀ ẹlòmíràn ká ọmọ rí àmìlẹ̀ ìdá tí lóhun ti ń bọ̀ wá kọ́lá tẹ bá bí gan pé kọ́sù rẹ̀ ń ṣe ẹ̀ẹ́dẹ̀ eh, language language ni sọ́n tó ń ṣe language rẹ̀ o language kò ní bẹ́ẹ̀ sọ pé arabic ló ní ra rẹ̀ language tó ẹ̀wùn kan ìmúra rẹ̀ ọlọ́kọ̀ wíwá english ní ṣe ni mo ọ̀rẹ́ mi kan ẹ̀yẹ ìmọ̀wá kẹ́ẹ̀dẹ́ wọn gbà tẹ́bí ń tíìchì ní secondary school njọ́ kan tábà tí wá ń lọ tábà tí wá rá àwọn ọmọ ní school wọn wà ní màálìmù mathematics so ó sún náà ni àmọ́ ìrí màálìmù náà mọ̀ ń rí mathematics sì ń kọ́ wọn tẹ́bá ara àwọn ní mathematics àwọn àwọn ọ̀sẹ̀ ti káàkiri torí òun máa ń dẹ́sì bíi bí àwọn màálìmù ni kọ̀ọ̀wọ́ ọ̀sẹ̀ tìrí láyé so kọ́lá ìgbà tó di pé tó di pé wọ́n tó gba phd náà níbi um, statistic ẹ̀dàkùn ẹni tó kàwé statistic tó gba phd ẹ̀dàkùn sẹ́ni pé àwọn ìgbìlangọ̀ wéèrò ẹ̀ wá lè ríṣẹ́ tìrí lọ́rùn rẹ̀ rí so àwọn tó wá sàrábì kí wọ́n á múra kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ yóò wá àbí ẹni tó ṣe islamic study yóò wá múra kankankan and you have to be corporate lẹ́yìn náà a tún ya ayẹ a tún a tún ya ìyàkuyà débi pé a ta fi logate him lóga àwọn èdè èdè èdè èdè àwọn nasara ó tún jọ wá lójú kódà ju èdè tiwa gangan lọ ẹlòmíì come here ọmọ kéèké how are you stop that ah ẹ̀rọ ọmọ tí ọmọ kéèké wọ́n wọ́n lòún sọ̀sọ̀ fún ẹ̀yìn pọ̀ ọmọ ẹlẹ́ẹ̀.

èmi ò rí kọ́mọ̀ ṣèbó sáwọn ọmọ rẹ̀ rí wọ́n padà gbọ́ tí wọ́n lọlé wọ́n lọlé ẹ̀kọ́ ni ta ló ṣèbó sáwọn táwọn fi gbọ́ ìkónídà ìkónilé lọ tẹ bá wo èbó òun náà ẹ wá rí pé èbó játi játi ni wàláì èbó játi játi ìdán bìtì mi ìdánkìlẹ̀ ṣé èbó náà ni so òun ni pé wọ́n kẹsà kó ìròrí wa lọ wọ́n wà ní àtẹ́bá ah, tí ń ṣe bùsùn báwọn yóò wá gbọ́ ní kẹ̀kẹ̀kan kí ni ń gbọ́ kódà kó sì wá mọ́ aṣọ lárúbá sọmọ rẹ báyìí ẹ̀hẹ́n alẹ́ tó gbọ́ kẹ́kọ̀ọ́ nílé sọ èbó ní ó pìrìfà kọ́ mọ́ sọ sáwọn ọmọ ṣùgbọ́n eléyìí ìròrí tí ò bá mu ni so bẹ́ẹ̀ ló ṣe wà lóríṣiríṣiríṣiríṣi tẹ́wàá mọ́ rí pé in ti ń ṣe lára wa ìmọ̀ ń sọ̀rọ̀ ń pẹ́ nìkan kọ orin kan tó lè ṣe pé ó ń súnmọ̀ orin yẹn ni ọ̀yọ́ ni sásejù yọ pọ̀ báyìí ó ní wàlà àìbà fi yorùbá siwa anna dinahum ka dini nasara la ka dini muhammadin tani ó jẹ́ ẹni òun nírọ́ wàláì orin tó wà bẹ́ẹ̀ ó ti jẹ́ òdodo jù ó lẹ́nu láìfi á ah, ó ní yorùbá á ah, ẹnu tó ń kẹ̀rí lára wọn ni pé láìfi wọn kò sí láìfi lára wọn siwa anna dinahum ṣe rí ẹ̀sìn wọn yìí dé kàdínì nasara kò yàtọ̀ sẹ́sì àwọn kírísítẹ́nì lákàdínì muhammadin kò jẹ̀sì ànábì mọ́ o kí ló fà á tí yẹn bá fojú wo lóru tó bá ra ń wo ìkọ̀kan ìkọ̀kan ìgbàsẹ̀ sí wa yóò rí pé kò jọ tànábì sallallahu alaihi wasallam abdullahi ibn umar radiyallahu anhu ní anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé sa'a anabi ni ọlọ́run gbé mi dìde lásìkò gbà tí ayé fẹ́ parẹ́ tán ìgbẹ̀yìn ayé ti dé ọlọ́run fi gbé mi dìde anabi sallallahu alaihi wasallam sọ pé yẹni hatta oní wa innahu lan taquma as-sa'a hatta yu'badu Allah wahdahu anabi ní tó ẹ̀hìn eh, bisayf bu'istu bayna as-sa'ati bisayf anabi ní olúwa gbé mi dìde nígbẹ̀yìn ayé ìgbà ó sì gbé mi dìde ní tó fún mi òun náà ní ìdá olúwa fún mi ní idà idà yìí wá ní ata tó ìbàdàn lọ́ọ̀à màmá fi idà yẹn báwọn èèyàn jà títí tó fi di ẹni tí ọmọ sí náà umirtu an uqatila an-nas hatta yashhadu an la ilaha illallah yẹn ni pé tí n bá pè wọ́n tí wọ́n láwọn ọ̀gbọ́ tí mo pè wọ́n tí wọ́n gbọ́ ọ̀dà tẹ́bálẹ̀ ní ṣubọ́nù islam ẹ̀ máa san jizíà yẹn ni pé wọ́n rí tó bá ní pé àwọn ò tún ní ṣe bẹ́ẹ̀ tọ́ wá di àjọ àjọ kò sí já ọlọ́run ọba àjọ kò sí já nítorí ẹ̀sìn ọlọ́run eléyìí ti ń jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa ni ìyẹn dìnnà rẹ̀ ìkẹyìn islam yìí ṣe wá ń jihad ń bẹ nínú islam àmú níbi anabi sallallahu alaihi wasallam ṣe gbé e kalẹ̀ kí wọ́n á ní jihad ti tán ike wá sí ẹ̀yin náà ló kù hmm. tí jihad bá dé ní jihad ti ń jẹ́ jihad òdodo tí ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ìmáàmù tí ó jẹ́ aṣíwájú lérí ọ̀rọ̀ ẹ̀sìn so jihad tí gbogbo nkálukú gbọdọ̀ jà ní náà ni sheikh al-islam tẹ́lẹ̀ àfi ní pé àbẹ tó imam ibn muhammed ibn abu atul wal jihadu maadin wọ́n ní jihad ní tí ó máa ṣẹlẹ̀ lọ ní títí tí ayé ó fi dé tí ó fi parẹ́ anabi ní olúwa gbé mi dìde ìdá bákan náà títí yóò fi máa sin lọ́hùn la sharika la ní wá orogún fọlọ́hùn mọ́ wàjà ẹ̀ẹ́lá rizqi tààtà rúmùhì arzikí mi ń bẹ lábẹ́ ẹ̀dá mi yẹn ni pé sì ń bá bá àwọn ènìyàn jà mo tún lẹ́tọ̀ọ́ kí n kó nǹkan wọn gan láwọn kèfèrí irú ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí fún ànábì ọlọ́wọ́n ọba kankan àmì mi Olúwa bá ṣe lẹ́tọ̀ọ́ fún mi ànábì tó wá ní yẹni ànábì wá ní wàjá àlẹ́ dhullan wa sighara ala man amri olúwa ti parí rẹ̀ ni pé gbogbo ẹni tó bá ti ń yapa èmi ànábì sallallahu alaihi wasallam ìyẹpẹrẹ ìdọmọ yẹyẹ ni ọmọ ṣẹlẹ̀ sóńtọ ọhún ẹni tí wọn ti ń takò lànà mi yóò mọ ìyẹpẹrẹ yóò yẹyẹ ni sọ ànábì ní ara tó lọ ń ṣe fèmí nìyí tí wọn bá ti ní ìlànà ànábì wù ú mọ àbí ń takò ìlànà tànábì sallallahu alaihi wasallam ń takò súnà ànábì yóò mọ ìyẹpẹrẹ yóò mọ kàbùkù sí ni yóò mọ gbogbo àwọn tí ń lápin lọ́dọ̀ wọn yóò máa dẹni àbùkù lọ́dọ̀ wọn ni. anabi wa ni wa man tashabbaha bi qawmin fa huwa minhum sọ anabi ni tó bá wọn ń kọ́ àwọn kan fa huwa alẹ́ e pọ̀ mọ́ wọn ni ẹni wọn bá ń ṣe bí àwọn yahudi ń kọ́ sí yóò dára wọn torí pé kìnìyẹn yóò máa wù iná ènìyàn máa ń ṣọ́ àwọn ọmọ kéèké lára kódà níbi ìmọ̀ jẹ́ ká máa wo ẹ̀wù akẹ́wù àwọn Yahudi yẹn ọmọ wọn la ọmọ tí bá máa ń wo ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ gbà wàláhì ẹ̀sìn ọmọ wù náà ni tó fi di pé ó padà jáde láyé tó fi dàgbà ẹ̀sìn ọmọ wù ni. àwọn tó pé bá ń gbé aṣọ aṣọ àwọn ẹlẹ́sìnkẹsìn ẹ̀ ń gbé sí lọ́rùn wọn náà wọ kóòtù wọn di kúkúkúkúkú gbà ah, kò ní rìn lámá kódà tó bá ń fi kóòtù ń saburú tó fi ń ṣe nǹkan kí nǹkan kò ní rìn la toró ti nífẹ̀ẹ́ rẹ̀ sọ́nà ni pé ìkọ́ṣe àwọn yahudi yìí àwọn nasọ́rọ̀ yìí á olùwọ́ bá ṣọ wa lára ń bẹ̀ o wọ́n wá ní kul inna huda allahi wal huda. kul inna huda allahi wal huda fala in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka min al-ilmi ma ما لك من الله من ولي ولا نصير Olúwa ní sọ fún àwọn èèyàn wa Nabi sallallahu alaihi wasallam inna huda Allah wal huda ìlànà tọ́lọ́run là kalẹ̀ fún wa òun ló yẹ ká tọ̀ ṣe ọ̀pá àsìlè dá ìlànà Nabi ìlànà Ọlọ́run mà àfi látọ̀dọ̀ Anabi sallallahu alaihi wasallam sẹ̀rẹ̀ àyà Qur'an tẹ̀síwájú ibú lẹ́sí fẹ́ tu bó lẹ ṣe fẹ́ tu tí ò ní ṣe pé ká padà sí di súnà náà ni ẹ olúwa ní àwọn yahudi àwọn nasara wọn ò lè yọnu sí ọ àfi kó o dẹlẹ́sìn wọn hatta tattabi'a millatahum kó o tẹ̀lẹ́sìn wọn olúwa ní wà nẹ́bí sọ fún wọn pé inna hudallahi wal huda ìmọ̀nà tọ́lọ́ ńlá kalẹ̀ ń gángan ni mọ̀nà bó lẹ ṣe fẹ́ dára náà tọ́lọ́ wọn bá máa àfilátọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ìlànà anabi dandan ni kémi àti ẹ̀ka tẹ̀lé àfẹn tó bá fẹ́ sọnù yányán tí ó mọ̀ rò pé òun sẹ́sìn tó yẹ pé nǹkan mí ní í ṣe ẹ wò ẹ dákun ǹjọ́ ní bùkátà ká tó máa pariwo ipe tẹ̀sùbá ẹ dákun ẹ wa sọ̀rọ̀ tẹ̀sùbá yìí ah, ah. ẹ bá wa sọ̀rọ̀ ìwúlò anabi ń lò ó níbo làwọn ẹbí ṣe máa ń ṣe àṣìkáàrù khalas kẹsàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹ wàá máa lè mú ọ̀rọ̀ àwọn àfáà súnà lábàdìbàdì kò sí àfáà súnà tí ó bá sọ̀rọ̀ tẹ̀sùbà láyé kódà yìí tó bá ní pé ẹ lè lò wọ́n kọ́ ní kí ọmọ ka ọwọ́ wọ́n ní wọ́n afdol wọ́n lòun lọ dáa jù ẹ dákun gbàtà ti rí tó dáa jù nufọ́dìlì nufọ́dìlì alẹ́ yìí tó jẹ́ dáfúdọ́rù láwọn àmọ́ pé àwọn èèyàn sí pé ẹ máa ṣe pé a ah, ìtànàbí máa ń ṣe ni ó sì jẹ́ pé ìlànà anábì sallallahu alaihi wasallam ìmọ̀ ń kọ́ àwọn nírira wàláì gbogbo àwọn tó wọ́n ń ta kọ̀rọ̀ tẹ̀síbà ó yẹ kán ò lè kíyèsí ara wọn kán jòkó káwọn náà wúra wọn pé a ah, ipe alánàbì ń ṣe léyìí ee kápá àwọn èèyàn ṣe léyìí kí wọ́n ṣe ṣé kèsì pa àwọn kórìíra ń tànàbì ń ṣe léyìí báyìí kí wọ́n ní ẹ eh, àwọn àdísì kan bẹ kọ́dà bádìsì ń bá dọ̀ yìí fún ẹ̀hùn kan ẹ mọ̀ wà bù sí. àwọn àfa aládìsì wọ́n dọ̀ àfa àdísì wọn kò sẹ́nìkan tó sọ ha rẹ̀ wọ́n sì ní àwọn máa lò ó. ẹ wá wo àdísì anvola níta ti mọ rábù sínú o àdísì anvola wọ́n rí àfa àsúnà tí wọ́n hasana rẹ̀ wọ́n ní rọ́ àwọn ọgbà ike àwọn àfáà kan tí wọ́n dọ̀ àfà rẹ̀ náà àfáà súnà náà là ń faramọ́ so kí ló ní tẹ́ ẹ̀ fi mú pé wọ́n dọ̀ àfà títí àdísì ansọ́là náà kẹsàn omi kiri kẹ́ni ẹgbà pé àdísì ti àdísì tẹ̀sùbà náà pé ẹ̀yìn fún ni bẹ̀lẹ̀ yóò ti máa rí bí ìfẹ́ ẹnu bí ṣe ń jẹun lára àwọn èèyàn bó ṣe yan tó gbé ẹni ó gbé pílò ó jòkó sínú ẹ̀mí ẹlòmíì ó sùn lọ gbá ní ìfẹ́ ẹnu so ní pé huda Allahi wal huda olúwa wọn sọ fún anabi kí wala in taba'ta ahwa'ahum tó a pé ìlànà àwọn yahudi yìí ló bá wá ń tẹ̀lé ìlànà àwọn kírísítẹ́nì yìí ló bá ń tẹ̀lé o ugbẹ́ni tí bá ń tẹ̀lé wọn. ba'da alladhi ja'aka min al tó o sì ti mà tó sọ wọn pé ìlànà yìí kírísítà nábì eléyìí kírísítà nábì eléyìí kírísítà nábì eléyìí àwọn yahudi náà máa ń ṣe báyìí àwọn nasọ́rọ́ náà máa ń ṣe báyìí tó sọ fún ọ tí ìyẹn ni pé tó ń rí wá sí gbọ́ ọ̀ ń kà á nínú tíra ọ̀ ń gbọ́ nínú rédíò wípé ìlànà yìí àní kìí ṣe ìlànà nẹ́bì iṣẹ́ kódà nǹkan mímẹ́ tó kí wọ́n náà lè sọ pé nílọrin eléyìí lálẹ́ wù ni alẹ́ ìmọ̀ ń sọ fún wọn pé ẹ dákọ̀ bàbá kan sẹ́ ẹ̀ tó jẹ́ àfáà tí gbogbo àwọn obìnrin lé olóbìnrin lé tó máa ń jí wálé rẹ̀ lásùbà lásùbà ẹ dákọ̀ wọn tí wọ́n ní súnlé wọn má tó bá ti jí báyìí wọ́n ń bọ̀ wá lè tẹ̀ lásùbá nù ilé ìsìn ìsìn àsùbá ẹ̀dàkọ̀ àfa kan lẹ́yìn náà yìí máa sìnkú sínú ilé inú ilé gangan nínú inú ilé gangan ẹ̀dàkọ̀ àfa kan tí wọ́n ń sin yàrá rẹ̀ inú àwọn àfa ìjọ́ ohun tó ti lọ ẹ̀dàkọ̀ ẹnìkan torí lọ́rin ọmọ ní áhá ìlọrin ìlú àfà ẹ̀sìn sáà ń dàgbà sókè ń bẹ̀ sí ni wàláì gbogbo tí wọn ò ṣe ní west mọ́ nìlọrin dánwò ní ìsìnbámú tí bá ń ka àwọn àfà tán sí sínú ilé inú ilé inú ilé inú yàrá nílọrin kì í ṣe kékeré bẹ́ẹ̀ làwọn tó tó jẹ́ gbajúmọ̀ olóṣèlú náà wọ́n ń sin wọ́n sínú ilé nìsín nílọrin tó bá ti kú ó sin wọ́n sínú yàrá ni wọ́n lè já yàrá mẹ́ta papọ̀ pàtẹ́kọ́ ń ṣe mẹ́fà fà náà wọ́n fi géètì sí wọ́n fi sliding glass sínú sàárè nílọrin wọ́n fi fáànù sí wọ́n tanná sí nílọrin àbí wọ́n wáyà padà mọ́ rí air condition náà bí síbi sàárè o wọ́n lọ́wọ́ àtọ̀ èmi ò rí yìí tí rí o fáànù ni mo rí nílọrin wọ́n tún fi kọ́tìnì sí báyìí nílọrin a sì mọ tẹ́lẹ̀ ara wa jẹ́ ah wàláyé nǹkan ṣe wá ń lu yìí o èyí wà mọ̀ wọ́n pé àwọn àfa àgbà yìí àwọn tẹ́lẹ̀ jẹ́ àfa àgbà kí lẹ́yìn fẹ́ ṣe kí lẹ́ fẹ́ ṣe gan nínú ẹ̀sìn ní ti yín ṣé báwọn afa kan náà ń kiri káàkiri tí wọ́n ní àwọn ìtàn afa lọ́nà náà ni tí wọ́n mọ̀ ní àá ibi nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ àá nígbà ọlọ́wọ́n ọ̀fẹ́ ta ló ti sọ pọ́lọ́wọ́n ọ̀fẹ́ nǹkan kan rí lọ́rin báyìí ní ìsìn talagbọ́rí pọ́lọ́wọ́n ọ̀fẹ́ nígbà tí wọ́n kàn dákẹ́ náà ni kọ́sá bu owó fún wọn yìí náà ni owó yìí náà sá ni ah nǹkan ń ṣe wá o wàláyé nǹkan ṣe wá kò wá sí ọ̀nà tá a fi lè bọ́ gbogbo bí wàhálà yìí àfi kí súnà yìí wá iná ni ìkórira súnà yìí fi pọ̀ fún wọn ìkórira súnà pọ̀ fún wọn tó wọn fẹ́ ṣe ranù wọn fẹ́ jayé wọn fẹ́ ṣe bí kiriyó wọn fẹ́ ṣe bí yahudi wọn fẹ́ ṣe bí olówó wọn fẹ́ ṣe bí ọba wọn fẹ́ ṣe àfà wọn tó fẹ́ ṣe súfì àwọn náà kọ́hún bóòlù yẹn ṣe máa rí báwọn ó ṣe olówó ó ṣe bí ọba ó ṣe àfà kò jọra kò ṣeé ṣe. èwo ní sọ bẹ́ẹ̀ náà afá ìjọ òun ó ṣe olówó òun ó ṣe ọba òun ó tún ṣe afa ah ìyọ́ ń ni afá ń bẹ̀rù ọlọ́run ni ni Soba anabi ọlọ́run bọ́ gọ́ọ̀rọ̀ wọn ọ̀gọ́ọ̀rọ̀ wọn bá ṣe rí nu ẹ kárú láàrin ọlọ́run ẹ kárú ọ̀wọ́n ẹ kárú àmọ́ tẹ́ bá ń ka àwọn àwọn àwọn àwọn tálíkà tálákùúta nù ànábì ọlọ́run wọn lọ ní gbáà yáyá tálákùúta ni ànábì Musa tálákùúta ni ẹgbẹ́ rí àárí gbogbo ìtàngbésí ayé rẹ̀ ni tó pé lọ́lẹ̀ tó lọ́lẹ̀ ń bá àwọn èèyàn tó ní wá ibi tí yà jẹ́ ọdẹ yìí gé ń gbọ́ kọ́ ọmọ bá mi ṣiṣẹ́ ọdún mẹ́wàá ló fi bá mi ṣiṣẹ́ onímọ̀ gbọ́ ànábì ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni ànábì Yahya bẹ́ẹ̀ ni ànábì nù káti wá sọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam aisha ni àwọn lè lójọ́ mẹ́ta àwọn onífẹ́nu kankankan oṣù kan àwọn lè má du àwọn lè má da efi táwọn ní dáná bóyá à ń sèrèsè àbí bí kíkà ní oúnjẹ tí yóò jẹ tí yóò jẹ yó ó ní ilẹ̀ lẹ́nu náà iṣu alẹ́ aswadain omi àti làbídùn làwọn máa jẹ àwọn jẹ làbídùn àwọn sì mú mi sí lọ́la àwọn oúnjẹ gidi sì ń bẹ wọ́n dẹ lárúbá máa ń jẹ ewúrẹ́ wọ́n ń jẹ ẹran wọ́n sì fẹ́ràn rẹ̀ àmọ́ nígbà tí ò sí anabi wa tẹ Aisha wa ní ọjọ́ mẹ́tọ̀ kọjá rí nílé àwọn káwọn jẹun léra wọn kó sì kó tẹ̀léra wọn pé oúnjẹ gidi lónìí oúnjẹ gidi lọ́la oúnjẹ gidi lọ́tọ̀la oníkọ̀ ṣẹlẹ̀ rí ó ní láti gbà tánábì ti kú òní máa ka tó dé Madina títí tó fi jáde láyé anabi ò jẹun ọjọ́ mẹ́ta lé kò gbádùn ọjọ́ mẹ́ta lé wọn rí irú sẹ̀mí yẹn àwọn àfa wọn fẹ́ àfẹ́rú ẹ̀ nísìn so iná ni gangan ni ò jẹ́ kí alẹ́ rẹ́ni tí ó jáde tí ó sọ̀rọ̀ pé áá ah, ah, Ìlọrin ha ẹtù àwọn tó wá wọ́n sí ni pé wọ́n àwọn ọ̀gánáìsì wá sí níbi òkú àfáàwọn fún ọjọ́ méje àwọn alẹ́ nìkan tí wọ́n á síjú òpin mọ́lẹ́sìn bàbá sí wọn ní ọ̀yọ́ ah, ẹ̀sìn bẹ̀rù ọlọ́run yàrá ilé ẹ̀sìn bàbá sínú ilé bàbá lẹ́wọ́n ṣe sliding glass sí báyìí ẹja bẹ̀rù ọlọ́run sliding glass ó wá tún wọ́n ṣe bíkọ́ tó wá ń sin òkú sínú mọ́sálásí ńìlọrin òkú àfa nínú mọ́sálásí ńìlọrin ah kíláàkù anabi sọ̀rọ̀ sọ́làm ní pé láàánú lọ́hùn yahudu wa nasara ìtàkàdù kùmúrò àǹbíyá ihim masajid àwọn yahudu àwọn nasara náà máa ń sin òkú sínú mọ́sálásí ní chọ́ọ̀chì wọn ẹ̀rí náà ni àfikún yìí ó lákìyèsí tẹ̀lé àwọn la in tabaita ahwa ahum tí wọ́n mùsùlùmí bẹ́ẹ̀ lè tẹ̀lé àwọn yahudi níbi ìṣẹ̀sìn tó ń tó ń kọ́ sí wọn min ba'di ma ja'aka min al-'ilm lẹ́yìn ìgbà tó ń sì mà ẹni kún kálukú wa ká wo àwọn ọ̀nà oríṣiríṣi táwọn ọmọ pa fi ń kọ́ sí àwọn ẹni wọ̀nyí ìmọ̀ ti dé fún wa báyìí o àkíyèsí ti dé fún wa o sùkà bí ọlọ́run ọba kọ́mọ́ṣà sí ní lọ́rùn láti lè pa lánàá wọn tì náà ló kù fún wa báyìí ká tẹ̀lé lánàá nabi sallallahu alayhi wa sallam kọ́dà ẹlòmíì tẹ́ bá rí tí bá ń múra gbogbo òmúra rẹ̀ in tí bá ń bọ̀ láti west náà ni ó pè yóò yọ ìbàdí lẹ̀ torí pé kíni báwọn náà ṣe múra ń bẹ̀ nù àwọn ọmọ ta bẹ̀ ṣe múra nù yóò wọ jeans yóò àwọn jeans tí ẹ̀ ní kò ní rí fà sókè tó bá lóun fẹ́ fà gan olóhùn ṣe yas level wọn náà kíyèsí rẹ bí mùsùlùmí ni ọ́ gbogbo àwọn nǹkan yẹn wàláhì náà lẹ́ka kíyèsí àtàwọn obìnrin náà ẹ kíyèsí ìmúra yín ìṣe ìrìn yín ẹ kíyèsí torí ohun kọlùkọ là ń láǹfààní àti gbọ́ báyìí olúwa ni tí wọ́n ń tẹ̀lé ìlú lànà báwọn ma laka minallahi min waliyyin wala nasir ọ lẹ́nìkan tí ó sọ fún wọn pé òní jí àlọ́dọ̀ ọlọ́run wala nasir kò sẹ́nìkan tó lè ṣèrànwọ́ fún yẹn pé ah, àrùn ọlọ́wọ́ yẹn òní jẹ́ ọ́ so ká sọ́ra fún ìtẹ̀lé ìlànà àwọn yahudi àtàwọn nasọ́ra àwọn christian so ká mú ìlànà nábì ìlànà nábì ni ká máa wádìí káàkiri bí gbogbo nǹkan gbogbo ìlànà nábì ṣe ṣe kínní yìí so lè ní Allah wa níwájú ọlọ́wọ́n ba so abẹ́rẹ́ wọn bá sọ ọ́nà ọ̀tàlá kó mú ṣàṣẹ nírọ̀rùn fún wa láti pa ìlànà àwọn christian àtàwọn yahudi ti nípa ìṣẹ̀ṣẹ̀ wa káwa kọjú síta nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe hada wa sallallahu muhammadin wa ala alihi wa sahbihi wa tabi lahum bi ihsan naam oníbẹ̀rẹ̀ ní salamu aleykum. wa aleykum salam. ẹ dákun kí ni ìdájọ́ kí a máa kírun ní assembly. ibi tí ó bá súnmọ́ mọ́ṣáláṣí tá a máa ń gbọ́ tán bá ń pè rún ọ̀láyìn tó dájú gbogbo akákọ̀ọ́rí sí mọ́ṣáláṣí ni àmọ́ pé assembly à ń kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé èèyàn ń pa mọ́sálásí sáàyàn iná ni èèyàn ń fọ́ mọ́sálásí ni sòdẹ́nrú àwọn yẹn gan ọ̀tẹ̀ masjidu dirar masalasi ọ̀tẹ̀ náà ni máa ń jẹ́ so ká gbìyànjú ká jìnà sí ká má jẹ́ kí ṣètọ́n kó jẹ wá ní ogún tó bá di pé bá ti di pé tó sún masalasi ni kí gbogbo akákọ̀ọ́ ní masalasi kí masalasi bá lè kún so wallahu a'lam naam ẹ yọ dànù. bóni bákan náà bóni bákan náà ǹjẹ́ dandan ni kí a máa káwọ́ máa yá sí àbá ń kírun lọ́wọ́ torí àwọn kan ní àṣejù ni àwọn tí wọ́n máa ń kírun nínú gbogbo àwọn ànábì ọlọ́run ọba ànábì sallallahu alaihi wasallam sọ ni ó ní gbogbo àwọn ànábì ọlọ́run tá a bá ń kírun a máa ń káwọ́ wálé àyà náà ni so ìkọ́ aláyà kìí sàṣe jù kìí sàṣe jù gẹ́gẹ́ bá ànábì ṣe máa ń kírun nìyẹn sallu kama ra'aytumuni salli súnà náà ànábì ọlọ́run ọba ni ìlànà wọn ni tó ṣe pé bí wọ́n ṣe máa ń kírun iná nìyẹn bẹ́ẹ̀ làwọn náà sì gbọ́dọ̀ máa kí so naam ọlọ́run kò ṣàánú fún wa naam. salamu alaykum wa alaykum ustaz ǹjẹ́ ó dára kéèyàn kí irun magribi tán kéèyàn wá kí ìsáyì lẹ́yìn rẹ̀ kéèyàn tún kí tarawih lè. Hmm. mọ̀sìngbà náà ń sọ wọn o ntí ń jẹ́ mọ̀sìngbà òun ni pé tó bá ti kí mọ́gàrì tán wọ́n ni ẹ mọ́ lọ́lé ẹ mọ́ lọ́lé wọ́n sì fi mọ́gàrì lẹ́ wọ́n fi ìsáyì lẹ́sẹ̀ kan náà wọ́n sì fi tarawih lẹ́sẹ̀ kan náà gbàdúrà di fi seven thirty wọ́n ti parí so wọ́n pọ̀ ń lọ nígbà kan àmọ́dá yìí pé ó ti dínkù díẹ̀ díẹ̀ àmọ́ àyàn tó ń gbọ́dọ̀ àwọn yẹn ń sọ fún kó sì ti kù náà yọ̀dá kan àtàn ṣerú eléyìí ẹ̀yìn yẹn máa ń lọ mọ́ ìyẹn lọ́kànlọ́ lè ń fásitì kò yẹn ṣeré ni torí nà salata kanat 'ala al-mu'minina kitaban ọlọ́run ti fàsìkò sí àsìkò yẹn gbọ́dọ̀ dé kẹ́ṣe sùúrù láàrin magreb sí ìṣá ó kéré ju wákàtí kan gbọ́dọ̀ wá ń bẹ̀ one hour ó gbọ́dọ̀ wá láàrin wọn so kọ́lọ́n kó ṣàánú fún wa náà. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum. wa alaykum salaam. ẹjọ́ téèyàn máa ń gba àjọ téèyàn wá máa ń yọ owó kí tó máa ń yọ. owó kó. owó kó ẹjọ́ ṣé haramu ni tàbí halali. ṣé rí àwọn tó ń gbàjọ pàtàkì jùlọ àwọn tí ẹ tó lè ṣe tó ń ṣe súnà tó a pé iṣẹ́ àjọ gbígbà náà ni wọ́n yàn ní ààyò ọ̀rọ̀ yẹn wọ́n yẹ kán lákèsí rẹ̀ dáadáa o. ẹ̀kọ́lá kèsì ìrújú ń bẹ níbi kíní yẹn àkọ́kọ́ òfin bẹ ẹni tó bá fẹ́ fi nǹkan tó a owó ti ń gbà yín yìí o màá kó lọ sí báǹkì pé yọba gbowó kì ni kó so lẹ́yìn náà wu òun kìí ṣe kí wọn ló ti mandate pé ó ti mọ́ kalẹ̀ pé tó bẹ lé ń dá fifty naira lọ́dọ̀ mi fifty naira yẹ ọ̀kan tèmi kódà tó bá ń dá five hundred five hundred yẹ ọ̀kan ní ti tèmi tó bá ń dá five thousand five thousand lóòjọ́ five thousand kan ní títí títí ẹ ẹ̀yin náà wà bò sí báwọn so ẹni ń dá fifty naira ó fifty naira lọ́wọ́ rẹ̀ ẹni tó ń dá five hundred ó five hundred lọ́wọ́ rẹ̀ ẹni tó ń dá five thousand ó five thousand lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ eléyìí nǹkan iṣẹ́ kan ló sì rẹ́ndà fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ eléyìí àkíyèsí wà ní onírú nǹkan yẹn sùlẹ́yìn náà tẹ́lẹ̀ bá lóun gbà báwọn yóò mọ ya àwọn èèyàn ní owó wọn ó yẹ kó sọ fún ẹni tó ní owó rẹ̀ kì í sí mo lè máa yáyàn lówó yín bá ní o lè yáyàn tọ̀ ọ̀lẹ́tọ̀ àti máa yáyàn wọ́n bá ní ẹ máa yáyàn lówó tèmi o ọ̀wọ́dọ̀ yáyàn so náà ni àwọn tí ó wà níbi àjọ gbígbà náà kí wọ́n ṣàkíyèsí tó bá ṣe pé nìsín ọ̀ndà five thousand èló lẹ́mọ̀ dá bá ní five thousand èló lẹ́mọ̀ fún mi lóṣù pé ní ẹ bá ní màmá fún ọ ní one thousand tọ́ ó ti ọlọ́run àwọn tó ń dá fifteen naira yìí èló lọ́mọ da. èló bá ní fifteen naira èló lọ́mọ fún mi kúrò ó léwu kó ní pé mọ̀ fún yín ní two hundred ní fifteen naira ti ń dá so kèsì kí wọ́n yà wọ́n ló mọ̀ yé báyìí n gbọ́dọ̀ mọ gbà lọ́wọ́ rẹ̀ tó bá ṣe báwọn ọ wà ṣe ní bóyá gbogbo ẹni bá ti kó sí mi lọ́dọ̀ mọ gbà hundred hundred naira lọ́wọ́ rẹ̀ lóṣooṣù àtẹnudó five thousand àtẹnudó kó ọ wà yọ hundred naira lówó lérí rẹ̀ so wallahu a'lam. salaamu alaykum. wa alaykum salaam. Sola tó kí muslim lọ sí church fún wedding then ṣe a lè fi brush fọnu ní eh, ọ̀sán ramadan. mùsùlùmí ń kọ́ lọ sí church lọ nítorí pé wedding irú ọ̀rẹ́ wọn lọ ń bá débẹ̀ wọn kọ́ra wa jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó bá ti lọ pé ọlọ́lẹ̀ kiri bí tó ń gan tí mùsùlùmí gan bá ń ṣe tí ò dá níbi ìyàwó yóò ní bá débẹ̀ kátó wá náà lọ sí chọ́ọ̀chì chọ́ọ̀chì ó lè sìn wọ́n gborúkọ jésù àbí jésù ló sìn wọ́n papọ̀ wọ́n ló sì wà bẹ̀ náà so kò bá mu naam lẹ́yìn náà brush èèyàn lè fi fọnu ní ọ̀sán rọ̀mùdọ́n kò ṣe nǹkan kan gẹ́gẹ́ bí ẹ̀sìn lè lo pákó pákó ìjẹ̀bú tó pé ọmọ ọ̀hún ṣùkùṣùkùṣùkù lẹ́nu yàn so ntọ́kàn wà ń bẹ̀rẹ̀ ni pé kí ọmọ gbé mi bó ṣe ní gbé pákó mi bẹ́ẹ̀ ló ní gbé toothpaste ó náà mi pẹ̀lú brush ẹ̀ eh, toothpaste ó ní gbé mi ẹnu tó wà ń bẹ̀rẹ̀ nìyẹn naam. asalaamualeykum wa salaam. ẹ jọ̀wọ́ ẹni tí ń ṣe tẹ́lẹ̀ tí wàá fẹ́ ṣe súnà ànábì ẹ jọ̀wọ́ yóò wá sọ owó lóògbòdò máa ń rán ìsàlàyé fún wa. yóò rán aṣọ yóò sì máa rán etí onímọ̀ ní ìsìbáàlì nínú sùnà ni tí o ní ma ṣe pé bóyá ń kọjá kókó ẹ̀ṣẹ̀ fáwọn èèyàn naam. salamu alaykum sir ẹ tí èèyàn bá sùn gbàgbé tí kò kí òun kìyàmù lẹ́yìn ti di four forty five a.m. ẹ lọ́kùn kí ni èèyàn lè ṣe. naam ah, naam irú ẹni yẹn kó kí ẹnu wọn tó bá rí kí tó bá kí méjì péré náà ni kó kó sì fi wítìrì lé e bákan náà sóòlẹ̀ tó kí mùsùlùmí kó ṣe iṣẹ́ lọ́dọ̀ kírísítẹ́nì. ìyẹn lè ṣe lábẹ́ kírísítẹ́nì tí wọ́n bá rí lọ́dọ̀ mùsùlùmí mọ̀ tí wọ́n bá rí lọ́dọ̀ mùsùlùmí kéèyàn lò lè ṣe lọ́dọ̀ mùsùlùmí yẹn dájú kéèyàn ṣe lábẹ́ kírísítẹ́nì lọ tó pé ọ̀rọ̀ wa rí sopó náà lèèyàn wà lábẹ́ rẹ̀ so tí ẹ pé bá ti ń disturb yẹn lórí ọ̀rọ̀ ẹ̀sìn yàn wọ́n yà pé bá ti ń disturb yẹn lórí ọ̀rọ̀ ẹ̀sìn pé irọ́ òní kírun o gbà irun báwo dákunjá lọ sí kíníjọ ìkọ́rí ṣiṣẹ́ òní kí mọ́ṣẹ́ nìṣó àkéwọ̀n ah, parusẹ́yìn tí kéwọ̀n wá èmi náà. wípé ní sàrámà alaikum tó lọ́ọ́ kàtó alfa ẹ̀dàkùn àdúrà wo ló dá kéèyàn máa ṣe fún òkú àti wípé sékúrò aláwò sí ó dá fún òkú. àdúrà tí ẹ máa ń ṣe fún òkú àti ẹ bá ti rántí wọn allahumma ighfir lahu allahumma irhamhu tó àpòbìnrin bá ní allahumma ighfir laha allahumma irhamha àmọ́ kúrò aláwò fún òkú èmi ò rí lọ́dọ̀ ànábì o èmi kúrò mẹ́ta à ń béèrè ẹ̀rí rẹ̀ látijọ́ yìí kán mú wa so kò sẹ́rì fún un so wallahu a'lam. salamu alaykum wa rahmatulahi wa barakatuh alfa ẹ̀dá kan sẹ́yìn lè wú òkú kúrò níbi tí wọ́n bá sin sí tẹ́lẹ̀ kéèyàn lọ sin sí ìtẹ́ àti àyè àbí àyè bẹ́ẹ̀ ni tó bá ṣe pé ibi tí wọ́n sin òkú yẹn sí bóyá ibẹ̀ wà níbi tí ọ̀dà bóyá bíi bóyá wájú mọ́ṣáláṣí àbílẹ́gbẹ̀ mọ́sálásí àwọn òkú wọn sì wàá mọ̀ pé ah, kíníyàn dá àbí nulẹ̀ wọn pé ah, àṣẹ kò dá kámọ̀ sìnkú sí àyẹ̀ tí wọ́n lè hu kó sì lọ lè sin sí ìtẹ́ padà kò sí ìyọ̀kan tí ó burú ń bẹ̀ tí wọ́n kàn dá kiri ẹnìyẹn nírú àsìkò yìí kó lọ lè jí káwọn ọlọ́pàá kó jí kí wọ́n mọ̀ ike abẹ́ ṣe nǹkan báyìí báyìí o kan fún ní kan fún ní permission torí pé tí bá ń gbé lọ kó mọ̀ nípa àwọn ọlọ́pàá pàdé rẹ̀ náà wà ní ọ̀rọ̀ lè hu orí èèyàn kàwé gíná tí wàá di wàhálà náà. salamu alaykum ustaz ǹjẹ́ tí mọ́sálásí bá ń rùn fún epo àbí sìgá sẹ́yìn lè kí wọn ní mọ́sálásí náà. sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣé ó sì súnmú báyìí bó ni wọn bó mi láti súnmọ́ ọ̀rùn fún gbọ́ àti sìgá. Ah tó bá ti rí báwọn kò sí tó dìyàn lọ́wọ́ kí ọmọ kírun tèèyàn yóò kírun àmọ́ kà burú fún irú irú àdúgbò yẹn tó bá ń jòkó tó sì ń tẹ́ fọwọ́ lẹ́rán tó ń wò páyàn fi mú igbó fá ti fi rárùn sínú sínú mọ́sálásí àwọn burú ó burú kọ́lá àwọn ènìyàn ìgbé ìsẹ̀mí ìyẹpẹrẹ náà ń gbé ìsẹ̀mí ìyẹpẹrẹ náà ni wọ́n ń gbé sí wallahu a'lam. Naam oníbẹ̀rẹ̀ sì ń já lè kírun lẹ́yìn oníbi díà. ìyá lè kírun lẹ́yìn bẹ́ẹ̀ àti òbá di kìtì ìbá ṣe bẹ́ẹ̀ àti sọ̀rọ̀ kìtì. sọ̀sọ́ lè kírun sí la sọ́rí. òun bẹ́ẹ̀ àti òbá di kèfèrí náà ni ìyá lè kírun lẹ́yìn rẹ̀ tí wàá jẹ́kọ́ ní mámù ìyá lè kírun sí la tó apó òun náà lọ́ba kú. naam tí bídà ti ń ṣe tí ìbá bídà tó sọ di. oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ òdodo naam na àwọn ní àti ìparí ẹ̀dàkùn rẹ̀ ṣe sùúrù díẹ̀ abẹ́rẹ́ kó sinmi pa ti fẹ́ padà ní ọ̀nà ìyẹn ṣe ká fílẹ̀ ikú lọ́la subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk